No going back. Yorùbá nation. No going back. Yorùbá nation. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Nigeria is a star. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Yorùbá nation. No Yorùbá nation. Yoruba Nation! Yoruba Nation! Yoruba Nation! No going back. nation. No going back. nation. No going back. nation. No going back. nation. No going back. nation. No going back. nation. No going back. nation. No going back. nation. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. tó lajú. ẹyẹ tó gorí kodò bí àdó ọgbẹ́jẹ lẹ́nu. ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè tó dúdú àga. òdúdú àkóbá lè gbé wá. ọmọ òdúdú á ṣe kiri ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀ ká lè jọ jùmọ̀ gbé. ṣiṣẹ́ ká lè jọ gbàdé ká lè gbàdé adé adúláwọ̀ àwa ní mọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. ìyàmó dúdú wà ní wá. Koiki Media àwa là ń gbé tó lárugẹ. ètò tó pọ̀jù owó tiwa mọ́ ni. kásà ẹgbẹ́ polówó ọjà wa kájẹ́ bùgbà yín jẹ. ètò tó pọ̀jù owó gbètò lárugẹ à ń gbàsà lárugẹ. ètò tó pọ̀jù owó ìwà máa news and sports ẹ máa rí gbọ́. ètò tó pọ̀jù owó ìwà máa ọmọ ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi máa bá ṣẹ̀rẹ̀ lọ ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá tata o à ń gbádùn rẹ ọmọ ìjẹ̀bú ẹlẹ́rẹ̀ mi ṣẹ́yìn ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Eh, ẹ̀yin lọ́mọ onígbò máa ń de máa de, máa dé ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o. igbó máa wọ̀ tó àjòjì ò gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ̀ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Eh, ẹ̀yin lọ́mọ ànáwó kóyìnbó tó dé ìgbà tó yìnbó dé o owó náà dẹ́ tún pọ̀ sí o Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. àdáńtọ́ àtúnpèrègèdè. Koiki Media àwọn ní bàbá àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọ gbọ́ o. Koiki tún jà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. ọmọ Òdùwà ni wá o tọkàntọkàn. ikú tí ó ṣe bí lébi òsì àdìmú bàbá iyọ. We bring you up closer to your doorstep afẹ́fẹ́ tó ń fẹ́ òòdùn kàngi oko lára ni. lọ ìkíni jẹ́ àwọn ní bàbá. àpèrè gèdè olódùmarè ló fún wa ṣe. lọ ìkíni jẹ́ àwọn ní bàbá. gbogbo ayé ẹ gbọ́ àwa ní bàbá o. lọ ìkíni jẹ́ àwọn ní bàbá. ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá lọ ìkíni jẹ́. Odùduwà la gbé dání òtítọ́ la gbé dání. ìdíje àwọn onídọ́gba. a kì í sọ̀dàlẹ̀ a kì í sọ̀dí kẹta. ìdíje àwọn onídọ́gba. a dúró tán a tún pèrègede. ìdíje àwọn onídọ́gba. Koiki Media we bring you work closer to your doorstep. Koiki Media is around. To give us latest. Ah, is around To give us latest. Ladies and gentlemen. Ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Ladies and gentlemen. Ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ Boy, ètò tó kojú gbogbo. To give us latest. Koiki Media. Koiki Media, we bringing the world closer to your doorstep. land called Nigeria. There is no language called Nigeria. There are no people called Nigerians. We are only deceiving ourselves. We are not Nigerians. Ah, ah, okay. Where is Nigeria? As a, where is the land called Nigeria? Where is the what is the Nigerian language? We are nations that had been forced together to live in one pathetic country. So anybody who goes there today to say uh, pray for Nigeria, that person is just deceiving himself because the people who want to be that Nigeria had not sat down to agree if they want to be Nigeria. There is no land called Nigeria. There is no language called Nigeria. There are no people called Nigerians. We are only deceiving ourselves. We are not Nigerian. Ah, ah, okay. Where is Nigeria as a? Where is the land called Nigeria? Where is the? What is the Nigerian language? We are nations that had been forced together to live in one pathetic country. So anybody who goes there today to say uh, pray for Nigeria, that person is just deceiving himself because the people who want to be that Nigeria had not sat down to agree if they want to be Nigeria. And it's another beautiful morning. I say good morning and welcome to our live transmission. Eh, that woman, she's so creative. She produces, I think I should put it this way so that it doesn't, yeah, I think it should be just behind me right there. I think it's better that way. Mo go gbogbo alẹ́ nǹkan káàárọ̀ àdẹ̀kú ìdájí àkú the Nigerian propaganda that think that uh, we are still living in that dark era wọ́n ti gbàgbé pé we have to control the narrative the narrative to free ourselves from the shackles and the demons of ìtọ́npẹ̀ ní Nàìjíríà. This broadcast might be more in Yoruba. Mo kí gbogbo alẹ́ nǹkan sí i pé àtúkàbọ̀ sórí kan ní wa. Mo kí wa ní kíkí ọlá kíkí ọlà mo kí wa pé ẹ káàárọ̀ ní ìtẹ tí ń gbọ́ wa orúkọ mi ni ọláyọmí kóìkì tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí kóìkì media tó bá gbọ́ kóìkì media ẹ tó jágbẹnusọ gbowó ó lè mú confam tó bá ti gbọ́ world media ó lè mú confam tó bá ti gbọ́ àròlé ten ten ó lè mú confam tó bá ti gbọ́ mass b ó lè mú confam ọmọ abẹ́adé great grace alájà ẹlẹ́hà yorùbá wòye ọmọ lúkà bàbá èkìtì o gbọ́ àwa ọlọ́ngbọ́ àwọn jagba giantist media o fẹ́ máa kọ́ high blood pressure fún ẹ àwa ló máa gbọ́ àwa ta ni confam lọ́wọ́ nínú yorùbá nation tó bá lọ ń dúró fẹ́ gbọ́ lórí arise news òótọ́ rẹ̀ o fẹ́ gbọ́ lórí o fẹ́ gbọ́ lórí NTA tí wọ́n mọ̀ láti jọ tí wọ́n tọ́ ti bí ìwọ̀ ìwọ̀ mọ̀ pé propaganda ní NTA ṣé àṣẹ máa máa sọ yẹn fún wọn ẹ mo kí ẹ ọmọ Bọ́lájí èyí sì ń gbádùn Manchester Manchester la wà ẹ látijọ́ tó ti bí wọ ṣé wọ́n mọ̀ pé propaganda ní NTA ẹ ṣé wọ́n mọ̀ pé propaganda ní ẹ ṣé voice mi jáde dáadáa because I'm far away from the laptop laptop yẹn wọ̀ jẹ́ ká rí lò dáadáa níjọ́ dínà but it's okay it's one of those things. tó mo kí gbogbo alẹ́ nǹkan sí pé mo kí wa ní kíkí ọlá kíkí ọlà mo rántí mú big flag mi jáde àti kó gbogbo ẹ̀ padà sílé I think we can put this one nǹkan tó sẹ́yìn mi hmm. ìyẹn ló ń bí wọn ná ẹgbẹ́ ń báyàwó mi sọ̀rọ̀ ẹ àwọn bá ti kúrò nílé láti bí ọ̀sẹ̀ kan mú bọ̀ ẹ ló ṣeun. There is no land called Nigeria. There is no language called Nigeria. There are no people called Nigerians. We are only deceiving ourselves. We are not Nigerian. Ah, ah okay. Where is Nigeria as a? Where is the land called Nigeria? Where is the? What is the Nigerian language? We are nations that had been forced together to live in one pathetic country. So anybody who goes there today to say uh, pray for Nigeria, that person is just deceiving himself because the people who want to be that Nigeria had not sat down to agree if they want to be Nigeria. There is no land called Nigeria. There is no language called Nigeria. There are no people called Nigerians. We are only deceiving ourselves. We are not Nigerians. Ah, ah, okay, where is Nigeria as a where is the land called Nigeria? Where is the what is the Nigerian language? We are nations that had been forced together to live in one pathetic country. So anybody who goes there today to say uh, pray for Nigeria, that person is just deceiving himself because the people who want to be that Nigeria are not sat down to agree if they want to be Nigeria. There is no land called Nigeria. There is no language called Nigeria. There are no people called Nigerians. We are only deceiving ourselves. We are not Nigerians. Ah, ah, okay, where is Nigeria as a where is the land called Nigeria? Where is the what is the Nigerian language? We are nations that had been forced together to live in one pathetic country. So anybody who goes there today to say uh, pray for Nigeria, that person is just deceiving himself because the people who want to be that Nigeria had not sat down to agree if they want to be Nigeria. It's good to live in a country that love children. Mo bí ìyàwó mi nísìnyí pé ṣáwọn ọmọ ti dé school. Ó ní kí ni? Wọ́n ah, náà ti wọ school o. Kódà wọ́n ti lọ fún breakfast. Ló ṣe ìwọ tó ń dán bọ́lẹ̀ mẹ́wàá. Ṣé báwọn ọmọ tí náà ṣe lọ sí school nìyẹn àbí wọ́n kọ̀ jókòó sílé wọn lọ ń ta gbogbo wọn tẹ̀pà? Hmm? Ṣáwọn ọmọ tí náà ti lọ sí school nílẹ̀ Yorùbá ní South West? How many children have gone to school this morning? And how many are sitting at home because they can't pay the school fees? <laughs> Nigeria with propaganda. Eh? I thought he was sleeping you know? Báyìí á kọ̀ máa tètè Separate Yoruba nation from Nigeria. No restructuring. When náà àwọn fẹ́ restructure olè ni wọ́n ajíboyè olè mo kí bishop adesina mo kí àwa grace olùṣèótọ́ mo kí gbogbo ẹmọ yorùbá nigerian government ti ń gbé propaganda oríṣiríṣi àyà wọn ń jà wọn ń béèrè pé kí ni ìgbòho gbé lọ wọn ti gbàgbé pé ìgbòho rẹpísẹǹtì bàbá kítóyè ni bàbá kítóyè dẹ̀ rẹpísẹǹtì gbogbo ọmọ yorùbá gbogbo ọmọ yorùbá ló gbé lẹ́tà gbé lẹ́tà lọ sí downing street gbogbo ọmọ yorùbá ló gbé lẹ́tà lọ sí downing street kò ní bàjẹ́ fún ẹ láéláé bishop adésínà èèyàn ti gbowó ṣá ẹ bá gbọ́ léṣe àbọ̀tẹ́jọ mo gbádùn manchester lọ́wọ́ mo ti lọ wojú wíńdò gbogbo ẹ̀ dán ó ń dán mọ́nàmọ́ná ni mọ́nàmọ́ná ni the line is open as usual mo kí gbogbo wa mo kí arẹwà sísá mi ó ti send owó tiẹ̀ monthly contribution ẹ̀ ó ti fi rìsíìtì ránṣẹ́ sí mi kò ní bàjẹ́ fún ẹ ibi tó ti ń mu kò ní tán níbẹ̀ láéláé we love you so much you are a very beautiful sister. like I always say àwọn ọ̀bọ ọmọ Yorùbá kankan jà a kò ní kájọ bẹ́ra wa sọ ẹ tẹ̀ wá bá wa sọ̀rọ̀ why do you want to keep Nigeria as a Yorùbá man? Kúnlé Ṣítà ẹ̀gbọ́n mi dáadáa my great uncle Why? does it keep Nigeria. The line is open. Let's engage. Ẹ mọ̀ pé mi ò mọ̀ kankan, mo kẹ́hìn tẹ́ wà Instagram. Ah, yeah, yeah, no, we don't want your nation. channel. We don't know whether it's Tinubu that will be. Tinubu, I said Tinubu is very sick. Let's pray for him so that he survive his illness. Àmọ́ bí ó poison Any? I don't know. Àmọ́ táwọn Fúlàní ti ṣe fún, but we told him ó lọ ń bá fúlàní sọ́tànà ṣòkòtò tayò ẹ gan ni bàbá mi kúlẹ̀ ṣípà so the line is open abárẹ́ tó fẹ́ bá mi sọ̀rọ̀ and I will just monitor the comment as well so ẹ jẹ́ kí n lọ báyìí mo kí Professor Adebanji Akintoye the leader of the Yoruba self-determination campaign ah, mo ti tan internet mi má bínú because if I don't switch it off sometimes when you're deep sleep that little call comes through it will disturb you and you won't be able to sleep. But Gbogbo ilẹ̀ lẹ́ni Koiki, make sure you have enough rest. So I think I'm getting back after the, this time last week, we were still pushing the last couple of minutes and hours before the dinner. Ekaro, Mr. Najimu, Ekarosa, káàárọ̀ sir. Mo kí gbogbo èèyàn 1498. I'm sure some of you will be like, ah, okay, I, I feel like being in your shoe. Look, I need many of you to be in my shoe so that we can promote this self-determination. Let us even agree that we didn't know before. Let us, for argument's sake. Mokiyami Grace Olushoto. I don't know why this comment is not coming on this TV. My Kentos Laro you. Èmi máa ń ka comment ókè ó wà apparently uh, picture Baba mi olóyè Ìgbòho ló mo like ibi tí mo picture yẹn see, Ah Ìgbòho ṣáà níwájú nọmba ten Downing Street history ò ní gbàgbé ẹ̀ láéláé ẹ ṣe gan ni Mr. Pella wọ́n ní caring for a man who don't give a shit ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé Yorùbá ni wá that's why Mr. Pella ṣe Koiki fi Tinubu sílẹ̀ ẹlòmíràn ní tó bá fẹ́ kú kó kú dànù ẹ má yẹ kí mi sọ yẹn ẹ má yẹ ká sọ bẹ́ẹ̀ Mr. Hmm. Daudu mo Sanusi Bombasta, Onohun oh Emia, Mr. Perry, Mokente wa lórí Twitter, Alex Mamu, Onige, eh? Maybe summer next year I will build my own as well. I love all the Biafra, but please, like I always say, let us respect the Yorubas. We are not one family, but we can work and manage together. Moki, kọ́má ní arẹwà ni mò ń kí pé àkóyìkì ṣé torí ó jọ́bìnrin ló ṣe ń kí. I just saw a receipt this morning She sent a receipt for the payment. Mr. Adeyemi Positive, good morning. You are into logistic hotel reservation. Do you know that we can make millions of Yoruba currency if we are in a country that works? Hotel, I work for more than, well, about 15 years precisely in the Mofishishel Hotel. I did kitchen porter, I did cleaning, uh, did a wine waiter, butler, silver service, name it, banqueting. It's a big industry that makes a lot of money. Alex Mamu. Mr. Dekunle Idris, good morning. Adams Alamilokan, good morning. So imagine if a kitty State, where there's a lot of um, tourist attraction in a Yoruba country, because you won't get it in Nigeria. Imagine this, my brother me Positive. Imagine my màmá business tó because I will be promoting you for people to come to Ekiti State. But I can't promote any Oyinbo people to go to Ekiti State because there is danger there. Mo keep about me, Mr. Larry Lamina. Barcelona and Igboho is Manchester. Eh? Me, I know they support any football football because I don't even know about football. Igbo was at the Manchester Stadium. You know, we're still pushing most of the pictures out for you all to see. Please share those programs, share the image. Kí ló dé tó ṣe fẹ́ pa Igboho? Let's even ask that question. What is the offense of Tunde Igbowo, my principal? Do you know? Give me a call, plus 44 74 The propaganda stage of a Nigeria government, and I'm not talking about Tinubu's government, from when they started Nigeria, we've been able to rewrite that now. How many of you remember the time, Tawọn Igbo They will always not allow us to hear what they are saying. They will put a voiceover on it. How many of you remember those days? They will just say NTA. Pope was in Nigeria, but they don't let us hear what Pope is saying. They will mute Pope and they will do their own voiceover. Where is Apache today? Put in law there. Oníbàjẹ́ fún ẹ. Chelsea Leyi, ọmọ Bọ́lájí Man U nìgbowó àwa dẹ̀ ń support gbogbo so Man U náà la máa support my mom is a Man U fan as well mo kí gbogbo alẹ́ nǹkan sí we can make a lot of money from sport why are we fighting to have our nation how many people knows that if somebody ask you Koiki is asking for a Yoruba country but not a Nigeria country but ẹ̀yin tẹ̀ if somebody ask you this morning Why are you fighting for Yoruba country and not Nigeria? Clear my máa The line is open. Let's hear from you. I just spoke to my wife while I was muted. Àwọn tó wà lórí Instagram lè máa gbọ́ a bit of it. Mo ní ṣé àwọn school? Only ní eight o'clock because got to get breakfast. If your children are going to eat breakfast, you got to get them to school before eight o'clock in the morning so that they will put them into the breakfast club in the morning. the future. Just raising good morning. Our problem is far bigger than Tinubu and his government. Imagine IMF saying Nigeria is on the way up, but it will take 15 years after our people don't celebrate Okonja Iweala. Trust IMF at your own òyìnbó uh, wo ni mo fi ń lò yẹn òyìnbó Trust the World Bank. Imagine Yoruba land Uh, I was I was listening to my uh, not read, I was reading an, uh, a post by Ifada Milari, brother Midada. China a level, India level, fourth and fifth economy in the world. Nigeria, a country that the economy continues to depreciate on a daily basis. Mr. Michael Adejuma Mokinsa, Mr. Bamidelini, we can make a lot of money in the sport. There was a boxer on the day of the rally òun náà ti há sí UK kọ́lọ́n kó bá mi ṣàánú gbogbo wa imagine a Yoruba man that box not the one in uh, ìtọ́ wà ní Japan yẹn is another one that is very good he met me on Oxford Circus a couple of weeks before the rally and he promised that òun máa wá sí rally yẹn kódà ó gbé bánà dání but some people don't want them to know they don't want people to know that they are also part of Yoruba people that are asking for Yoruba nation we understand some of you need to be quiet because of the nature of your job, while some of you cannot be bothered. Imagine somebody was telling me yesterday that kí ló kàn òun pẹ̀lú Yorùbá nation, ọmọ Yorùbá. Unbelievable. You think it's for me? It's not for me o. Kò ń ṣe torí tèmi la ṣe ń ṣe Yorùbá nation. Kò ń ṣe torí Ìgbòho. Àná àwọn ọmọ tèmi ti lọ sí skul láàárọ̀ yìí. A ti lọ sí skul láàárọ̀ yìí. Ọlọ́run kò sọ gbogbo wa. The Yoruba people are better off as an independent country. But problem to mo tí mo understand the way we will be hearing from learned Yoruba people disagree say no let us try and fix Nigeria. You want to fix a 200 million population that nobody even recognize you as a citizen of that country. Do you know what that means? Who are recognizing as a citizen ẹ bá mi kọ́lé share button mo fẹ́ máa ka comment ní àwọn platforms wa tó kù because I can only see the YouTube but I want to read more comments from the other platforms as well. mo kí wa ní kíkí ọlá kíkí ọlá mo kí wa pé ìgbésẹ̀ tá à ń gbé láti ọdún mẹ́rin àti tó ti ń gbé bọ̀ before today it will come to become reality. Some people might say, come and shut up. Which country are you asking for? Especially the Igbos. Àwọn Igbo kan wà, ara máa ń ta wọ́n. <laughs> Àmọ́ ta ṣe fún wọn. Ara máa ń ta wọ́n gan. Fẹ́mi Adéyẹmí brọ́dà mi mo kí ẹ. Simon Adébísẹ̀ ẹ̀gbọ́n mi mo kí yín. Mo ṣe ráwọn kọ́mẹ́ǹtì níbí báyìí. Ìyàwó Táíwò Kíkẹ́ wọ́n ló loud and clear. Bàbá wa Adéwùnmí Adénípẹ̀kun. Ṣakiru Amani Kóìkì ọlọ́gbọ́n ó ti bá ó ti bá grandma gbé for more than three years kó tó sá lọ sí London mo sá lọ ní o I did not come to play here I ran out of Nigeria ní o in 1998 I left secondary school in 1995 Adé super mo brother mi if you wanna call the line is open and I have it on a WhatsApp and a direct call studio number ló wà nísàlẹ̀ a ní ìkẹ́ fún wa lówó torí ah, mo pariwo títí lánàá ẹ fún mi lówó náà ah, kí mo ṣẹ̀yìn ni that is my opay account there on the screen ẹ fún wa lówó náà kárè lówó lò ẹ tẹ fẹ́ kí n wà ní Manchester kí n má lówó lò kí n má rówó lò ní ẹ so ẹ support wa ẹ ń support àwọn brand tó kù náà ẹ support brand tiwa náà so that is me there with my account number bẹ́ẹ̀ bá mi pè wọlé kájọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò Why do we want a Yoruba out of Nigeria? Is it because we hate the Igbos? Is it because we hate the Hausas? Is it because we just don't want to be part of them? Kílẹ̀ tó bá bí ẹ̀yin pé reason why we don't want to be part of Nigeria? I know the British government will not tell you that, but Koiki Media is telling you that. Shakiru Beni, Three years I was living with my grandmother in Adenija Dele, phase two, Jack on the Estate, before I ran out of Nigeria. I did not even have the privilege to do my university in Nigeria. My mom said, University, why should university in London? Koloshishe. Jamako UK is a country. Muki Alaja Ajao Shakira. Salamu alaikum. Akwa suba. Àṣeyọrí la máa ṣe lórúkọ jésù kristi inshallah àwọn òjẹjẹ sì ní bíbá freedom is what we are asking for we need to be free and we are working towards that i pray it will not be bloodshed but nobody knows what will happen because nigeria is sitting on a keg of gunpowder mr perry said the reason why nigerian government wants to kill csi is because the new is the only one who is capable of liberating Yoruba people. Without Igboho it would have been hard for Yoruba to be to be to to be to kick off. Ìyẹn la ṣe ń béèrè lọ́wọ́ ìnà wọ́n ti ní ká wọ́n máa sọ pé ìbá Ààrẹ Ọ̀nà Gani Adams. Now what is he doing? Tó gbóhùn okay, dáadáa. I want somebody like him to speak out and we will give him all the support But it looks like he's keeping quiet. I know what Tinubu would the so I don't understand why he's afraid. Shouldn't be afraid. The worst case scenario is he will probably go on exile as well, and we will all come back and pull it together. There's nothing wrong if you go on exile. Igbowo Kolumakoko will say exile and come back because Igbowo will come back and the Yoruba land will be free from the dungeon of the wicked, evil world that doesn't want us to be free. You cannot survive Nigeria, and Nigeria will not survive because it is going into the final. Look, you don't need any prophecy to tell you Nigeria is going down. You can just look at it and see it. All the our uh, Bishop Adeshina sent me a video about the military guy telling us what happened at the Boko Haram, the Chipo girls. Look, I don't want to defend Chipo girls area. I want us to defend Yoruba territory against the evils that wants to commit crime. I will continue to say that because I know people think that because I support Biafra, that means I cannot ask questions. They are doing a lot of drugs in Ogun State that I'm aware of. But I am not fighting the evils. I am fighting the international community that wants to take charge of our territory. I'm talking about the Chinese. Inti China and ṣe lórí ilẹ̀ wa ojú ti Igbo Inti Britain and ṣe lórí ilẹ̀ wa ojú ti in tí àwọn Saudi Arabia ń ṣe fún wa lórí ẹ̀sìn ojú tí Igbo ṣe fún yín lọ but we only see the Igbos as our great enemies while we have multiple enemies that love Yoruba land and wants to take it away from us and that is something that we must not allow to happen but you cannot defend Nigeria Yoruba land inside Nigeria you need to pull out and have a true Yoruba government Not this, the year one that they're doing now. I saw someone who said the open red line. Congratulations. are doing. they say they're doing this, they're doing that. Dancing senator, governor, and that and that. You know, every one of them. But we are talking about a true Yoruba government, Yoruba government that represent us. So that when I wake up this morning, I have problem in London, I will ring my embassy, the Yoruba embassy, and I'll tell them that I have so, so, so issue and they can resolve it as quickly as possible. Don't you like that? Eh, Don't you know what the meaning of having your own government? In touch so pé self-determination. The self-determination. Let's listen. Other countries were refused at first, but we have to remember, and this is a really important point, that self-determination is an inalienable international right and a law as well. And other countries will recognise Scotland's democratic choice expressed at the ballot box. Um, they will recognise that because that is the route that many other countries have taken in order to become independent. And just, and to, just make to, make, that, point, that international law is very pragmatic, pragmatic on that, on that point. point. That is self-determination. ìjọba ara wa la máa máa ṣe but ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọ́n rò pé ìjọba tó ń ṣe nísìn àti tó ti ń ṣe bọ̀ ó máa gbà wálẹ̀ mo kí bàbá mi ẹ̀gbọ́n mi Professor Moyo Okedeji he was almost kpai but I'm trying to save my Instagram my Koiki Media Instagram has been off the Olayomi Koiki just came back so I'm trying to make sure that my utterances doesn't take it down again mo gbogbo wa Don Kelvin Cookman good morning ẹ bá mi gbọ́ wọlé share button iSeen TV my brother my brother brother brother òní bàjẹ́ fún ẹ I will make sure that you also have a conversation with CSI kí màá tí wọ́n bá ti ríra létà lẹ́nu because ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ takuntakun ó yẹ kí ẹlòmíì tó tẹ̀ ṣe ọ̀n bá gbòòwò sọ̀rọ̀ ó yẹ kẹ́yìn náà lè ní àǹfààní àti bá Ìgbòho sọ̀rọ̀ so we will work on that today mo kí wà látà olórí ẹbí mo kí àwọn ìyàwó mi mo kí àwọn ọmọ mi mo lè kí mọ sí mi dáadáa the Yoruba people are the most intelligent but àwa ń fi intelligent wa afẹ́fi save Nigeria maybe before it is too late now so if you are still one of those Yoruba lawyer doctors engineer that you are sitting in your own cocoon, whether in Nigeria, whether in Europe, whether in Asia, and your expectation is that we will do everything to make sure Nigeria works for us. Alma, if you try, Biafra will take it down. <laughs> The bank gbìyànjú kò ní kò ní ṣiṣẹ́ láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Gbogbo ìgbìyànjú tí olúkálukú bá ṣe pé kí Nàìjíríà fi survive kò ní ṣiṣẹ́ The end of Nigeria láwà lẹ́nu ẹ̀. Koiki ngbà la máa wá back country it is in the process Nigeria has existed for sixty-four years it will not exist longer than what it has done before that is something you got to remember I am forty plus and I pray that we all live a long life like our father Professor Banja Akintoye that he will also live better long life because he's only eighty-nine so when some of you think that this journey will be like a long journey bí ìrìn àwọn ọmọ Israel no ìrìn tiwọn ò ní jẹ́ káwọn ọmọ Israel lágbára Ọlọ́run ìrìn àjò yìí ó ń súnmọ́ and is getting closer day by day Yẹmí Fátókì mo kí ẹ ìyẹn wà Nàìjíríà every time ló máa ń fowó ránṣẹ́ sí mi tí bá ní mo fẹ́ mu kọ́fì ní sí i á wọ àkáǹtì mi tí bá wọn ní kìkì ṣe thank you so much my brother all the silent listeners and those that are intimidating you Like I said, I will speak to CSI. Nobody should intimidate any Yoruba man or woman that wants Yoruba nation. Ah, kẹ lọ gbé bọn, àní kẹ lọ gbé àdá. But any any ẹni right láfi sọ pé ẹ fẹ́ Nàìjíríà mọ̀ nínú Nàìjíríà. Anywhere tó bá intimidate mo ní a máa attack ibẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ. Anywhere tó bá kò bá ìjà àwọn ọmọ ẹ̀sìn olú ọmọ, màá ní kí olóyè fún wa ní ọ̀dà yẹn. Àdẹ́gbẹ́ àwọn èèyàn dìde, àá attack ibẹ̀ yẹn. Bó bá jẹ́ pé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbasi fúnra wa, èmi ò bẹ̀rù o tẹ bá dẹ̀ rò pé à ń bẹ̀rù tó tẹ bá ní ẹni skoinskoin àwa náà láwọn tó ní skoinskoin lọ́wọ́ atọ́jú wọn pamọ́ ni tá a bá ṣe wọ́n lẹ̀ nísìn ẹ̀ wá dàn kan rú àwọ̀ fẹ́ dàn kan rú torí ọmọlúàbí ni wa ìyẹn la ṣe gbé lẹ́tà lọ bá prime minister ẹ̀ kò tí ì pé one week Nigerian government yàgbẹ́ sára Bishop Adesina bá ń gbóhùn sókè Yorùbá ni ní mo kí ẹ. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ o good morning. everywhere. Okay, Princess, I want to good ah, reason, reason why we want Yoruba nation. Number one, Nigeria is not a nation. Nigeria is a country. The difference between a nation and a country. A country is a geographical appellation taken from the Latin word contra terra, country, is a geographical appellation or geographical uh, uh, uh, uh, statement for people living in a geographical area. So Nigeria is not a, a nation, it's a country. Now, in, a, in Nigeria country, we have many nations. Iwi Yoruba is one of the nations. And that's the reason Nigeria did not have a language. It is speaking the colonial slavery language. Whereas the nations inside Nigeria have their different languages in which they don't even understand themselves. So that on its own is a factor of confusion in that nation. People who did not understand themselves. Number two, they have different culture. People who have different and diverse cultures. Number three, people who have because your culture will give you different opinion in an house of assembly. Because if you say why in this place, why in the other place, may be, may be an abuse. And you model all these people of different culture, language, orientation, ideology together, who dey understand themselves, you are expecting nothing less than chaos. And so Nigeria is deliberately formed so that it will not grow to suppress the nations in need so they won't advance. And they can continue to take advantage of that by scooping off their resources. All is not only mineral resources, also human resources. All our men, intelligent men, are not within our geographical regions. They are in diaspora, outside, developing the Western world. I was reading about a doctor yesterday, I think the day before yesterday, who brought out a fuetus, fuetus from a pregnant woman and performed the operation on the fuetus and returned them back inside the womb. He's a Yoruba man. America said that is the first time that they see a, a successful operation like that that a the eh, operation that be performed in the full end us kò tí ì dán mọ́ ó yẹ ṣe fọ́ọ̀mù ni nínú ìyá and he had problem he performed the, the, operation on day and returned day back wọ́n dẹ̀ bí ọmọ yẹn ọmọ yẹn ti di ọmọ yẹn ti di ìdí six years six years old now or something tó ti dàgbà very young. Now we don't even have resuscitator kíní tó máa ń gbé síyàn láyà tó bá dákú yẹn tó máa rí sọ ní dédé kù kù we don't even have it in Nigeria tó bá lọ ṣẹ́jú pẹ́rẹ́ ní hospital Nigeria pé o dákú òkú pé nìyẹn wọ́n wọ́n wọ́n paná aláṣẹ kó ti kú nìyẹn wọn ò ní common resuscitator ká má dín sọ wípé wọ́n fẹ́ carry out a successful operation so we cannot continue in. Uh, a contraption that is programmed to make life miserable and uh, not progressive for the people. And that's the reason gbogbo ẹ̀yin tẹ́jọ́ tọmọ Yorùbá àtọmọ Nàìjíríà míì náà o tó ń jà fún Nàìjíríà wẹ́ẹ́ rí pé one way or the other Nàìjíríà is happening to you. Ìlú onílùú náà lẹ́ ń sá lọ. So how gullible will you be? Will you continue to support that such a contraction should exist? Ẹni jẹ pápẹ́lẹ̀ ni òòdè wá jẹ́ fún ọmọ ọlọ́mọ nìkan ọmọdé náà máa jábọ́ síbẹ̀. That guy in prison now, Senate uh, President, kí lorúkọ ẹ̀? Ní UK mú tó lọ yọ When they were destroying, when they were destroying the Ministry of uh, Health in Nigeria, wọ́n ní ó lọ́wọ́ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ gba owó. They make law to restrain is a particular thing that the Ministry of Health suppose to have autonomy to do. But kò mọ̀ wípé repercussion yẹn òun lòun máa kọ́kọ́ jẹ́ bẹ́ẹ̀ nísìnyí lórí health issue òun ló gbé dẹ́wọ̀n ní UK yẹn so kò tí nǹkan téèyàn bá ṣe láyé tí ò ní gba èrè ẹ̀ so we want Yorùbá nation because we know that Nigeria as a contraption is not a nation and cannot work as a country it will only be going down and going down and causing chaos and causing chaos go and look at people who have worked in the federal government of Nigeria that meant well. They cannot stay within Nigeria. They have to run out of Nigeria after they leave the service. It is only the corrupt who successfully uh, come uh, come out from the office after their corruption and and they they, they, they, they, they were pardoned for their corruption that stays. And that's why someone like Obasanjo will still be talking. So we want Yoruba nation because we want our identity. So that ìran Yorùbá ò ní parun. Yoruba has an identity. It's a nation. England, you have English people. It's an identity. Scottish, we are uh, the Scotland, we have Scottish people. The Germans, they are there. So Yoruba is an identity. So we want Yoruba nation to preserve our identity also as a nation. Because inside Yoruba itself, you have different uh, tribes, different from, uh, ethnic. Egba people are there. You still have the Ondo people, Omowa people. You have the Wori people. You have the Ijesha people. You have the all the all the, the, the in Parapan and the East people for Because we have our different different outlets, but we are we understand. So not talk of part of the so we women again uh, need to defend our identity, culture, our language our jobs eh, and our currency, our economy. Nigeria dragged our people's efforts to this level. They are buying a liter of fuel for one thousand. That is not the value of so much of that. Nigeria reduce their purchasing. Wọ́n wá ń ṣiṣẹ́, wọ́n ń làágùn, wọ́n ń jẹ ìjẹ ìrírí ní orí nǹkan wọn, ní orí àlùmọ́nì nǹkan wọn. That is supposed to come to them on a free course. Ní àwọn ìlú míì, àwọn ìlú míì tó ń san owó ọmọ onílùú fún àwọn aráàlú wọn. Nigeria ò ní responsibility lórí aráàlú pọ̀ kan. Nigeria cannot have any citizen. If you are not a public servant, you are not a Nigerian citizen. So for our to for our welfare to take care of our citizen, to take care of our, our, our, our old men, old women, to take care of our military, our armed forces, to keep and train our police. It's not about carrying weapon up and down. Security is not about carrying weapon. Security is, is, is logistics of information, logistics of, of, of, of data. Track, track, track Nigeria. Nigeria can track somebody who abused the wife of uh, Buhari. That same thing. But Nigeria cannot track Boko Haram that is sharing money on TikTok. That is Nigeria. That is a compromised country because it has diverse nations. So it that not the country cannot continue. You can't progress in such a con con country. It, it is full of nepotism and corruption. Hmm. So we need Yoruba nation to be able to establish a system that is working just like the Western world and other developed countries is working. Look at Singapore. Singapore no you in Singapore my friend was telling me you don't go to uh, tax office to to go and be paying your tax yeah, as if that uh, as if you are going to deposit for somebody in Nigeria that is this is routine paying to one account you only go to tax office if your debit card expires they give you the debit card Wherever you are going, automatically your tax is deducted from the car that is with you. Bó o bá wà nínú mọ́tò ẹ̀ tó bá ti gba bẹ́ẹ̀ bíríìjì ẹ kọjá, gbogbo àwọn eh, eh, magnetic eh, meteorite wọ́n ti ṣe sábẹ́ bíríìjì wọn. Ó máa magnet ó máa yọ owó yẹn nínú ATM ẹ gbogbo ẹ̀ níye tó yẹ kó yọ wá bọ̀ ni pé owó ẹ̀ ti wà deducted ni ó ti tán ó ti sọ táàgbẹ̀ nìyẹn. You don't need to go to any, you don't need anybody to be pursuing you and harassing you, stopping your car. Then you did not pay. Uh, we are towing your car now. Uh, we are like, harassing and uh, harassing. Any government paratala kan máa dálẹ̀ báyìí uniform kan máa ń kó sí wọn lọ́rùn. It shows that they are all tax master. They don't have initiative of, of, of, of, of civilized society. We can't continue with such a country. Look at road safety, common road safety now. is is it is passing bill to the National Assembly that they want to be carrying gun. What do they want to be using gun to do? Road safety, that is their responsibility to keep traffic off the road. They want to be using gun. I don't know. Before you know it now, they will point gun to you and then And then you, you, you, you, you did not press the brake or you press the brake too much. you are arguing with them, you don't pull out, they kill somebody. And later they say that, that, that and they will go without being punished. They don't want to live with crazy people, mad people in public office. We don't want to live with those set of terrorists anymore. So that is the last terrorism in Nigeria. The system of government in Nigeria the terror, terrorism. They use the public officers use the machinery of government to terrorize the citizens, and they did it to even expatriate our China, will say that took them to international arbitrary courts that makes Nigerian property in, France, in UK, in Canada, in America, that they are seizing all of them. Because, so, so, Nigeria is no more covered with the evil. Nigeria has been exposed to the world. That's why the countries of the world now are free being skeptical about Nigeria. We don't want to be part of those kind of system. Because Moluabi ni wa, we want our decent nation, a decent sovereign society, this decent sovereign country of our own. So that our children and so on in a normal and reasonable place, just like the, the, the developed world, not uh, uh, uh, uh, northern Nigeria. And when you tell some of those who call themselves uh, educated Yoruba people that they are speaking nonsense, because they go to school doesn't mean that, that they know poop. We always made that mistake. Education in Nigeria is messed up. You can buy certificates. You just need to be going to school and at the end of the session, you pay the school and they give you certificate. That's all. It doesn't mean you actually go to learn or acquire education. That's Nigeria for you. So, so, so because somebody says he's a professor, he's a clinical, he's speaking jargon English, you will know that he doesn't know book. book. He went to school, but book did not pass through him. School did not pass through them. by what they are scooping out from their mouth. Yorùbá ní ibi tá rò bá máa rí ọgbọ́n bẹ̀ tá bá àgọ̀ níbẹ̀ ó ó máa ń dùnni lọ́pọ̀lọpọ̀. So we shouldn't be uh, surprised about that when you see people that you think that they are honourable but they talk without honour they are not honourable and we should not be disappointed about that we should sharply address them the way they talk that you you you are fish brain ọpọlọ ẹja ló wà lórí ẹyin sà that's so because you go to school you are doing your doesn't know doesn't mean you know book doesn't mean that you you you are educated àwọn àwọn bàbá ayé gbà yẹn àwọn kìíní ìwé mélòó ni wọ́n kà wọn kà ju level diploma lọ èmi gan inú yàrá ẹ̀ ló ti lọ lọ school tó tó màmá sẹ́ndì lẹ́tà lọ sí University labroad wọn màmá sẹ́ndì pépà ìdáàbò wa fún. But look at what they did down for us àwọn Awólọ́wọ̀ and co look at what they did so wọ́n ní ọpọlọ wọ́n ka ọpọlọ àwọn eléyìí àwọn eléyìí tó ń pín tàbí méje ńláńlá kiri they they are colonial students they are slave masters so the system of education has been programmed that way to continue hypnotize for the slave masters for for the that's why if somebody see you are allocating his things that speaking English. Education is not about speaking another man's language. Education is to know technical know-how. That's education. Technical know-how. Technical know-how. That is education. Can you handle what you say you study? Can you do it? Or, or with what is what is exactly that you can do? And you know how to do it best and you deliver. That's education. Not to speak another man's language tó wá jẹ́ Yorùbá ló mọ̀ ọ́ sọ tó mọṣẹ́ bíríkìlà ṣe dáadáa tó dẹ̀ táwọn èèyàn sọ̀rọ̀ nípa you are educated Yorùbá ló mọ̀ ọ́ sọ ní ó mọṣẹ́ wẹ́dà ṣe dáadáa you can design anything with iron and paint it all for import ẹni you are educated Yorùbá ló mọ̀ tẹ́ bá dé China ìbí wọn náà sọ wọn sọ òyìnbó àwọn pípẹ́ yẹn dẹ̀ ṣe bàbá ńlá innovation mo wo àwọn documentary kan àwọn nǹkan tó ń ṣe ní China tó produce lọ́dọ̀ wọn China Japan wọ́n ti kúrò ní lẹ́rù kẹ̀kẹ́ táwọn èèyàn wa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì kiri yẹn nǹkan tó ń ṣe é sì kíní yẹn ojú pẹlẹbẹ báyìí lọ kò má gbẹ́sẹ̀ lé ní bí kò lọ sí gym bí kò lọ sí gym lọ jẹ sásáì tó bá ti ń rìn lórí kíní ẹ̀ báyìí ó máa máa mú fúnra rẹ̀ ó máa gbé rìn lọ ni so they have no issue with transportation eh, traffic gbogbo uh, uh, eh, to buy a car you no more luxury You can move from point A to point B without necessarily using a car. Mo kàn ń pé this is society. O gbọ́dọ̀ káyẹ̀ nínú Nàìjíríà tó bá tẹ̀sí gbé sẹ́sẹ̀ tó ń rìn lọ ọlọ́pàá ló máa mú ẹ. Ó lè ní ibo ó lè ní ibo ní plate number kìíní tó gbé dẹ́sẹ̀ wípé kì í ṣọ́nárì lè ti kọjá jẹjẹ. It small size country. Country that cannot produce anything but accuses everything. Wọn ò lè ṣe oúnjẹ gbogbo ibi táwọn èèyàn ti máa máa dáko tẹ́lẹ̀ ní north gbogbo ẹ̀ wọ́n wọ́n wọ́n ti block ẹ̀ boko haram wọ̀ nàìjíríà yìí ni wọ́ ọ̀rẹ́ ni wọ́n ti block gbogbo ẹ̀ ọ̀ lè gbé oúnjẹ wọlé now àwọn company expatriate company wọ́n tún wá lọ sí Togo Benin ẹ̀ láti lu wọn different place wọ́n fi bẹ̀ gbé oúnjẹ wheat àwọn kan tó máa ma fi produce oúnjẹ wọ́n fi bẹ̀ gbé wọlé ẹ̀ tó stop wọn ẹ̀ gbé tàrífù lé wọn ẹ̀ẹ́dẹ̀ ló jẹ wọ́n tún fẹ́ gbóúnjẹ wọlé fún yín kó fi máa produce oúnjẹ tó ń pè lé tó ẹ fẹ́ kí gbogbo àwọn aráàlú àtàlẹ́ bọ̀ kó kú síbi that is why all those embassies they are resign they are closing down and they are going away gbogbo àwọn company tó ń ṣe noodles tó ń ṣe spaghetti tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń kọ́ ọ́n dà wọ́n lọ àwọn díẹ̀ díẹ̀ ló kù gbogbo kìnìyàn wá wọ́n ó wọ́n wọ́n guinness náà tó ń sọ títí lọ wọ́n ń pọ́tù guinness eh, ìwọlé ní ìsìn láti ghana tigotigo mo boy let me leave you thank you very much. Wow. so we want our own nation because nigeria is not working and can never work thank you. well that is our own bishop additional. Uh, tí wọ́n bá wa sọ̀rọ̀. Let me quickly appreciate one of you that have joined us. Ẹ bá mi share button. I know you want to see me on the air. Uh, I woke up about six o'clock after our last night program. It's good when we are live because you can also use that to do your little things. You're dropping children to school. I'm to America and ah, boy, you can do this in live. You're doing something. You can also listen to a live discussion. It's different from when it is a recorded one. Ah, I'm going to miss the program. So when you are live with us, we also want to appreciate you. So Uh, yesterday we were with Mr. Larry Lamino. He's back again with us. Uh, I was also with many of you. Uh, some will just come and say, Akilon Sanibibai, uh, this, this Koiki, eh? this Koiki, this Koiki, Koiki Anigbowo, Koiki, àmọ́ Igbo ló máa ń sọ yẹn, Koiki. So mo kí olórí Olúwakẹ́mi Ọládépúpọ̀ Ọlábọ̀dé, mo kí mọ́mí ẹ̀ka àárọ̀, èmi ọmọ yìí náà ni o, Ọláyọmí Koiki, mo kí Mr. Olómìdé Samuel. Look, we are not ghosts. on the social. We know we have people that have different, you know, fake accounts and all that. Look, the pictures that you're watching behind me are the same people that are watching me now. Those of you on Instagram, oh my lord, but I will come back because it only gives me one hour. ẹ kọ́kọ́ Loki kí lókè lọ́hùn mọ́mí wa mùsùlùmọ́lá adéjọkẹ́ mùkẹ́ǹtẹ̀ wọ́n láti Nigeria. Nigeria is still a country but we are doing everything possibly best not to make it into a crisis not to make it into something that will become very difficult so that we can exit Nigeria. That's what we are doing, in case you are new to this platform. So Moki Babawa Ade Bola A. Aduni, I believe that's a woman. Don Calvin, thank you so much. I love your emoji of smile. Uh, if you're watching me for the first time, you probably just saw my face because uh, Igbowo came to London. Uh, we have been, you know, uh, one out of many Nigerians that have lived in UK uh, contributed our own quota, and we are grateful to live in this country. There is no amount of me fighting self-determination. I am still grateful to live here because ibi báyìí ló fún mi ní stability. Ibi báyìí ló fún mi ní what I wanted to be. Not that I would not have been something in Nigeria. I could have worked with MC Oluomo. I could have been working at Dele Momodu. I could have been doing this. But here it has given me the opportunity And that is the same thing that I want for Yoruba people. You don't need somebody to get into the council. if I want to apply for the job in this country, in the council, all I need to do is just apply. Apply. I don't need anybody, you know, to beg somebody on my behalf. So my number to call into the studio, um, I know you can't say it now, but if you know the number, the line is open. Uh, you can call in as well. Don Calvin says, and I quote, please, Koike, we must break the zoo. A lot of Nigerians always get angry. So you were born in the zoo. Yes, because I didn't know. Now that I know that it was a zoo, we need to move the people out of the zoo and move you into, look, I can look right in front of me from the window. You cannot see. And I can see the structure of the road that is going from the front of this house. Nigeria will not work. Just Reason say, read the UK government response circulating in social media, but we know they will do everything to underplay the important. I'm going to prove that out in a minute. UK is a biased country. We know that. But what we have done is we have put them on their toes and they are playing that game that, ah, no, you know, what we have bought does not mean anything. Does not mean anything. But when it will mean something, nobody will come and ask us bọ̀ Kóìkì kí lédè tẹ wá ń ṣe báyìí because wọ́n ní èèyàn máa kọ́kọ́ dọmi tútù síwájú àbí báyìí wọ́n ṣe ń pọ̀wé èèyàn àgbàlagbà mo kí Mr. Joke mo kí olórí Èkó Mr. Ọlárẹ̀wájú mo kẹ́yìn ti Paris many of you now want to join Yoruba Nation all you need to do is just promote it we are all Yoruba people whether you are in the movement or not Mr. Nifan Mustapha mo kí Ọlákúnlé mo kí sir brother Me. mo captain the Birmingham mo doctor mo kí consultant as you're all heading out to work this morning it's coming up to nine o'clock it's a busy time that everybody is just preparing for Christmas for those that celebrate not everybody celebrating we are one people one culture one language according to Professor Banja we are not fighting the government. We are just saying to the government, engage us so that we can decide if we want to stay in Nigeria or not. And we have already made up our mind. You can't change that. Tinubu cannot stop it. Even Oni of Ife, I believe was celebrating his 50th, and I love him so much. And I walked towards his, uh, you know, his coming to UK some about 10 years ago. I was one of the media that worked tirelessly. I didn't get paid for that because Obale Yorubani So don't come and tell us that, oh, you know, you will not get Yoruba Nation because Ooni of Ife does not support it. We will get Yoruba Nation whether Ooni of Ife support it or not. That's a fact. We will get Yoruba Nation whether any of the kings support, endorse it or not. But there's a lot of engagement with the kings. I am not the one in that section. Wọ́n láwọn tó ti àwọn elétò tọ́lọ́mbà wọn ọba. Mo kí àwọn ọba tó ti dìde tán like ọba Bariga. Èní ni 18 Friday This time last week, we were preparing for Igboho to come to UK. Many people said Then tẹ̀lé was in London. Yet Ìyẹn ti dìkan nísìn. But ti was in London the same. Within a week, the world is still talking about that letter. Letter tẹ mú lọ yìí. Kí ló kó kí ló wà nù letter yìí? Kí lẹ kọ síbẹ̀ gangan? Èmi ò jókòó síbẹ̀ UK máa fún country. Why would UK want to give you a country? Remember that they colonize us They destroy our language. They destroy our culture. They force a fraudulent language called English on us. So don't come and make it look like, you know, we are here telling you that UK will give us a country. Why, why, why would UK want to give you a country? But we are Yoruba people, intelligent, that are putting things in the structure and manner that the world wants it to be. Tabate ní káwọn kan wá gbèjà wa, wọ́n á ní gan ṣe, Bẹ́ẹ̀ni, well, I mean, you're right, you know, Pella, you have the right to say that, that uh, Ọ̀nà is a politician king, but ọba ilẹ̀ Yorùbá ni wọ́n. But what I'm saying is that Ọ̀nì of cannot stop Yorùbá from having their own independent country. Bó bá wù wọ́n kó bá Sultan sọ̀rọ̀, bó bá wù wọ́n kó má bá Sultan sọ̀rọ̀. I expect Ọ̀nì of and all the kings to come together and make a declaration and we leave Nigeria. But they don't want to do that because they are still waiting for Tinubu to make his finishing touch. And right now, Tinubu is very sick, like I said, in Paris. That is my intelligence telling me that. Let's hope he survives it and he doesn't die in the process. So let's show you more images, but the line is open. If you want to call in, Koike, mi náà ní kan mo fẹ́ sọ now. Ah, ah ó ṣe jẹ́wọ́ nìkan lẹ́mọ́. Call in. Even if you are one Nigeria and you think that, oh, you can, you can convince us, that's number one. But come and prove to us why we should save a country that you and your forefathers did not enjoy. Because Britain made sure that they destroyed the structure of every of the empire that they met. I mean, imagine Britain came in 1886, if I'm right with my, you know, with my record. And within 42 years, they've acquired everything called Nigeria. Nigeria is just a business center. Oh, Koiki, but we have it. Oh, stop saying you have independence. You don't have any sovereignty. Your sovereignty is still controlled from outside. So when some of you say, Igbo cannot take letter to Downing Street, Igbo cannot do this. But the same the politician, they come to UK. They come to UK now. Tinubu was in UK at Chatham House. They were asking him question. He was putting it back to El Rufai. El Rufai àti Tinubu ní sin what the fuck go mọ̀ra wọn El Rufai the short man devil. Remember that one? the Boko Haram. El-Rufai the Boko Haram. But Sultan of Sokoto thinks that he can now dictate for the Yoruba people when we have Ooni of Ife on the seat. Ó jẹ́ kí Ooni of Ife mọ̀ pé Yorùbá country tá à ń fẹ́ yìí a fẹ́ fi rescue wọn àti àwọn ọba tó kù kúrò nínú dungeon lábẹ́ Sultan of Sokoto because Sultan of Sokoto ni wọ́n recognize ju Ooni of Ife lọ even though pé Ooni of Ife ló yẹ kó jẹ́ nǹkan máa recognize against any one of them. Gbogbo ẹni mo fi sọ ní bíbá. Ẹ lọ wo ìjókòó nígbà tí nígbà tí Charles the tó di ọba nígbà tó wá sí Nàìjíríà go and look at the sitting formation and see where they put Ọọ̀ni of Ife and look at where they put uh, Sultan of Sokoto ṣé Sultan of Sokoto wá ju bàbá wa lọ Ọọ̀ni of Ife ni He might be a Yoruba politician that is supporting Tinubu, but Tinubu himself is only going to be alive maybe for the next hundred years. Mo mama funny back hundred years call add more age e, whether the age is fake or not. Sanwó-Olú ò lè stop Yoruba nation. We are not saying that they should stop running the government that they are running now, but that structure will stop at some point. That point is when the crisis will start. If there's a crisis, you can't run the government. Do you know that? Tell me, if there is a crisis on the ground, báwo lẹ ṣe run government? Oh, ẹ gbé water tank, you see that? Gbogbo ẹ̀ náà la máa fi bá yín jà padà. Ẹ ti gbọ́ mi yé. Tẹ bá kó gbogbo gbogbo weapon jáde láti fi destabilize wa nígbà tí crisis bá ṣẹlẹ̀ but kò wá ń ṣe crisis tiwa ló fẹ́ ṣẹlẹ̀ mọ́ crisis ebi will force many Yoruba people and non-Yoruba people to pull out I pray that more crisis of petrol goes on èmi ò gbàdúrà kó wá sílẹ̀ kó rí gbogbo yín lè pè we don't need to be having crude oil we can develop our intellectuals everybody is brilliant in Yoruba language not in English. The reason why we hate a lot of subjects today is because èdè Gẹ̀ẹ́sì la fi lọ kọ́ kìíní yẹn. I would have been, you know, uh, you know, I would have loved to be a science student if tó bá jẹ́ pé èdè Yorùbá ni mo fi kọ́ mo fi chemistry, physics àti biology. But nígbà toni ní ká wá English, toni àwọn máa ṣe formula, toni ọ̀dọ̀ ọmọ gbogbo kìíní yẹn. So à ń sọ̀rọ̀ nípa ká padà síbi tí orísun wa wà, ẹ̀ ń bínú I am not struggling in UK. Maybe I could struggle at the beginning when I came in, but right now I have settled down more than any one of you that will arrive today, even if you come with your cash. Because I have lived in the system for 25 years. Because it will take you time to settle down. But what we are saying is that there is a lot of opportunity. We are talking about, look, this country doesn't have enough land. Yet we have maximum land that we can we can turn into paradise don't let Baba Deboye tell you paradise is in one heaven. The heaven is in Yoruba land. The heaven tá à pay fẹ́ ilẹ̀ Yorùbá Not that I don't like Baba Deboye. But what I don't like about him is that he's not telling me exactly what God is telling me right now. Because I know God is passing a message to him, but he refused to speak out. I think what he did, what he apologized, that you don't need to pay tithes. So this is why we are saying to the people that don't be deceived that there's one paradise somewhere. Leave the paradise in Yoruba land before you think about any other paradise. Ile Yoruba Gongoni paradise. Do you know the amount of things that can be developed that can transform the lives of millions of Yoruba people that many workers imagine? Have you never thought that the reason why Tesifewa Sheruni abroad, just like I did in 1998 when I left Nigeria, is because they need us to, to work hard in this country. Whether you are driving Uber, or some tax. That means you are helping the economy of this country. Whether you're a musician, like Davido that comes here and whiskey, they put them in O2. Everybody's like, hey, Davido just fill up O2. Who is making the money? Yes, Davido is making his money out of it, but the UK government is making more money as well. Don't you understand that? I wonder why, you know, Osun State governor we go to Lagos and be doing an event when those events should be held in Osun State. You can see that these people cannot think. Oh, Bona, hey, Pastor Jerry just came to London. Oh, the whole place was filled up. That is fine. We need Oshun Oshobo Festival to fill up better than what we saw in that nonsense that they almost sold it to an evil, you know, person, you know, from Osun State. Bí a torí gọ́vnà yẹn ó relationship tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Igbo. À ń sọ̀rọ̀ nípa nǹkan tó yẹ kó dùn wá. Ṣé Ìgbòho the nìyà ń jẹ ni? Kí ló dé táwọn tó kù ò sọ̀rọ̀? Kí ló dé tẹ̀yìn Oh, kí Ìgbòho nìkan lọ forí la kú ṣé kò níyàwó ni kò láwọn ọmọ ṣémi náà níyàwó mò lọ́mọ ó kó ìkẹyìn máa ṣe lọ àwa wà lẹ́yìn no gbogbo wa lájọ máa ṣe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo wa ló kàn we are all being affected by this mad country tó ń pè Nàìjíríà ti Britain formulate ní 1914 fake amalgamation and the end of Nigeria òun ló ń lọ díẹ̀díẹ̀ yẹn whether you agree or disagree we will push Nigeria to the crisis that will allow us to exit. Crisis no ma end up. And crisis means crisis. C-R-I-S-I-S. If you like, take it anywhere. Crisis is what led the IRA to get their country called Dublin. And many of you would like to go today. You know that Dublin gives a lot of papers to immigrants, but the, the citizens of Dublin are complaining that there's too many immigrants in their country. because Dublin dá dúró gẹ́gẹ́ bí ìlú ibẹ̀ ni màmá mi Grace Olúṣòótọ́ ti wá lọ ti travel wá àti about three people that flew from Dublin but many of you today you don't want Yoruba country you want to rescue Nigeria mo kí ẹ must be it is not about Igboho it is about every one of us to decide now before it is too late and we can make that decision now gbogbo ẹ̀ mọ́mì tẹ̀ ní Koiki o wá ṣó píkítọ̀ tàwa ẹ̀ píkítọ̀ tàwọn kan ló wá ṣó ẹ̀ má bínú sí gbogbo ẹ̀ náà la máa ṣó we are still working on all the pictures but all the pictures like I said have been uploaded on our Facebook and we are still gonna be uploading it on the website so but I've also down download my uh, WhatsApp on this laptop so that lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí ti bá lè send picture yìí sí but it will take time I'm talking about over thousands of pictures even the economy mo lè ń ṣiṣẹ́ I couldn't get visa for my team to travel down to London. I wanted to bring at least two of them here. Messed up country. But tó bá yẹ pé àwọn Davido nísìn, wá fún wọn ní visa kan wá sí bíbá. So ó bẹ́tà ká ká to gbogbo ẹ̀ ká pa sùúrùtù kí sùúrùtù pa bèrè. Àìmọye àwọn tó fẹ́ mú fámílì wọn wá ẹlòmíì fámílì òfin gbé ní bíbá kọ́kọ́ wá yọjú sí kí màmá wọn wá kọ́ bá wọn tọ́jú ọmọ kọ́ padà. Britain á sọ fún wọn pé wọ́n ní right láti wà ní bíbá láti fún wọn ní visa bẹ́ẹ̀ni grandma princess awoni ni Nigeria is dying gradually ó tẹ̀ ti dead adẹ̀gbọ́dọ̀ sin ní àbá bàbá mi eh, àjàlá so if you are one of those Nigerians that is out there this morning and saying look at this one eh, na you go break Nigeria how old was Azikiwe when they were all fighting for independence omugo mumu how old was Tafawa Balewa how old was Baba Awolowo every single one of them were in their young age when they were fighting for independence. So if you are still hoping that you want uh, one one uh, Fayemi to come and tell you that Yoruba people need to exit Nigeria, you will wait till Fayemi will not do anything. So it is important that you better support us now so that we can do it together. So this program will end in 12 minutes. I don't want to stress myself too much. I'm still building back my energy and I don't want to. I've done three hours yesterday. It's like I couldn't even finish the three hours. So I'm building back my energy slowly. It's been a long week. I've been out of my house over a week ago now. I haven't seen my children. So, but we have to do what we have to do. But that is about life. So, and if you're thinking that we are making money out of it, you want to better see shit and shit now so that people can donate to you. And I will share your program. We will support you. come and tell us, oh, is it the money involved? Yes, the money, they don't know there's a big money involved. You too, put your life at stake so that you can do exactly what I'm doing. Mad people all over the place. Mokia ICTV. Usman Wahab Mokin. So, like I said, it will just be one hour, 30 minutes. Let me read some of the comment coming through from our brother, Moni Ogumola Lagbara Eledumare. We will be together one day. When I want to somebody. The government wants to kill the Igboho Bikosha because it wants to put an end to all their shenanigans. Some of you will never taste life if you remain one Nigerian. You don't need anything. The sound is very good, you said, Ogumala. Thank you so much. can Game, good morning. And shout out to many of you. We have something called the Mixlr app. You can only listen. It saves you enough data, but you can also follow us on that. Thank you so much to all our contributors. Thank you so much to everyone that believed that the Yoruba people needs to go. People say go where? Return back what belongs to us. You're not going to move your house, but we will return back our territory. We will run a Yoruba government. We will have a Yoruba bank, a Yoruba central bank, a, a Yoruba uh, stock exchange. You know, boss on lawyer, and say yellow the boss on That's the boss. I can see it from here. They call it the B network, as in B double B double e, e E network. And wa kurupe káàkiri. I didn't even know that it's that expensive. Only to buy upfront keke pair is 3.5 million. If you're gonna do it, where many criminals, what they do is people mati ti sanwó titi and towards the end, wàá gba kẹ̀kẹ́ lower lọ́wọ́ So mo kí gbogbo alẹ́ So I'm gonna be ending this program, but let me remind us that the fight is still ongoing. What fight? The fight to rescue ourselves from the bondage and the shackles mo kí ìyàwó màmá ìwé ẹ̀ṣẹ̀gànnì the ìfẹ́lódùn àpapọ̀ ọmọ yorùbá mo kí world media mo babawa bàbá most importantly mo kí self determination movement mo kí gbogbo ọmọ ẹgbẹ́ ìlànà ní gbogbo ibi tẹ́ so these are still some images that are not been entered on instagram because i'm not at home so i can't show and i don't have a second laptop with me I return àrètọ́nà laptop mo kí brother mi gbẹ̀du olúgbẹ̀du mo kí gbọ̀n grandma all these grandmas you think that they are coming out because for the fun of it they are concerned for their children the great grandchildren and that's the reason why they came out ṣẹ̀rù pé easy káwọn àgbàlagbà wà nínú òtútù ibi gan tí mo jẹ́ ọmọdé gan mo dira bí bàbá ìjẹ̀bù níjọ yẹn tá máa wẹ̀ oríṣiríṣi do you understand what it means that we have to do a lot of walking you know, elumi ó mú ẹ̀yin tẹ́ wá wà nílé ẹ wá ń bọ àwa tá wà lábúrò pé àmọ́ tá à ń ṣe ṣé ẹ rò pé yà ń jẹ wá ni ẹ wà careful gan mo kí bàbá mi ọkọ ògbó ni ẹ ṣe gan ni not sure whether it's returned back look at all these beautiful grammars ẹ gbogbo ilẹ̀ dàbí sweet sixteen ẹ we are all playing our role mo kí àwa mọ́mí um, wa ìlú ẹ̀rọ tó lóko mọ́mí sí you know it was great to i mean and after two years to come together again And like I said, the next one will be a town hall meeting of every Yoruba to attend. And Oloye will be coming as well for that. Okay? So, Onija rally this time around again. But we will work on that. You know, I'm just hinting you ahead. I'll be discussing that. Mukiya Beji. Hmm? All these mothers are beautiful. And they are all regular. when I tẹ́ ti gbaṣọ, ẹ might be sí wa. You know, there was a lot, you know, the boss messed up that day. àwọn boss tá gbà yẹn it was a ripoff, and i'm fighting them to make sure that they can do something with it mr oluwole osoni no man can kill the spirit of actualization of yoruba mo kí mr jelili ajumon mo kí gbogbo ẹ yes daniel oyede i need to take some pain drugs and relax mo tell you i i mean i just need to rest and eat as much as i can so ẹ jẹ́ nǹkan ṣọ́ àwọn pictures yìí ká tó máa lọ gbogbo ẹ̀yin tí ẹ need the pictures yìí you know, like i said it will take time before I can get it to you as individual but ẹ bá need ẹ ẹ lọ sórí mo kí mọ́mí wa beautiful images beautiful pictures of all our mothers and our fathers as well gbogbo gbogbo ilẹ̀ fine pictures here. Camera yẹn bad gan <laughs> support to us so that we can also you know, equip my team back home. It might be Netawanua, you can't see the images. Enter our Lord Twitter space. We will be ending, like I said, very soon so that I can relax. And if all goes well, maybe, uh, definitely I'll be joining the Star Radio, uh, as, uh, 11 o'clock so that then àtúnṣe maybe one hour after the star radio. So gbogbo ẹni tí see a very picture yín for now, uh, like I said, the pictures will still be uploaded mo kí gbogbo ẹ̀yin girama pátá eh, mo kí yín àdúpẹ́ lọ́wọ́ yín gan ni mo kí gbogbo ẹ̀yin sisters mi ẹ̀yin brothers wa ẹ̀yin uncles ẹ̀yin brothers ẹ̀yin aunties àtẹ̀yìntẹ̀ wa nàìjíríà náà you know i know a lot of you had the feelings of like ah ọmọ ọdún àgbẹ̀kẹ́ mi náà kọ́ kóra kóra mi sínú screen kí n wà pẹ̀lú wọn ní london ni you know mo kí yàwá comfort ológun jà beautiful pictures. we will get there and we're moving gradually. So until barrier to in our pictures that is show for now. I'm gonna show our pictures here because what we are doing is we are documenting the history of the Yorubas in the UK that stood firm and said enough of the shenanigans of Nigeria and we're gonna pull out together. And that's exactly what we have done. Mukiawa Omolara Iyabo Ajala Eshegoni Muki Napashe Uleke Oloye Gbowolenkonsi. So let me come out. Uh, it's just about uh, five minutes to end the program, and then we can then uh, you know bring this conversation this morning uh, to an end. Uh, my name is Olami Koike. Hell bright there because I didn't open the curtain earlier. We were about to So I will be joining the Star Radio UK at 11 o'clock. Uh, Shegun Honorable, ẹ pè mí o, ti bá Manchester tí mo rí ẹ ẹ bá fún mi lówó gan máa dá padà ìrọ nìyẹn ẹ jẹ́ pè mí ká sọ̀rọ̀ I know you're working and I know you're busy kò bá àtẹlẹ ríra ẹ jẹ́ ká sọ̀rọ̀ you know you have my number uh, and I'm still in Manchester let us ká tẹ bára wa sọ̀rọ̀ lórí phone I know we are all busy I ISIN TV mo kí yín ẹ túbọ̀ máa ṣiṣẹ́ yẹn dáadáa must be don't relent uh, Pavilion TV don't relent Yoruba World Media no relent it is no retreat no surrender ẹ jẹ́ kí olúkálukú máa play propaganda wọn that is what Nigerian government is good at what they should be telling Nigerians is what is wrong with Tinubu in France kí ló ń ṣe ní France Tinubu will not return back to Nigeria this weekend this weekend makes it two weeks that he has left Nigeria if he returns to Nigeria all goes plan but I am still getting indicator that he will not return back this Sunday Shetima is out of the country Nigeria is now on autopilot. Lagbaja, the chief of staff, is very ill. I don't know whether they poisoned him, but is currently receiving treatment. I don't know what country. Ẹ pè mí ẹ̀gbọ́n mi ẹ pè mí nọ́mbà yẹn ó wà lọ́wọ́ mi tí bá ṣe tán ẹ pè mí ká tẹ̀ Manchester àti ó máa sọ̀rọ̀ you know at least let's feel the energy so ẹ bá wa lọ sí Kentos ní Manchester ní bíbá wọ́n ń ṣe logistics wọ́n she a lot of things so mo kí gbogbo yín murphy eniola mo kí yín dani olóyèdè mo my name is olami koike and this is how we're going to end the program this morning i'll be back in the next two hours precisely when i'll be joining the star radio uk if i didn't mention your name akoiki mo de wa joko lata wa still taiwo mo you know don't be upset you know we can't capture everybody on instagram walata 76, six mo ti rí ẹ ó ti débi walata mo kí gbogbo alẹ́ ayọ̀ ló máa bọ́ sí. ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o I will leave it like that. Hmm? Uh, Biafra Simon Ekpa, like I always say, Yoruba people don't like you. Not all of them. They are always fighting me to say, look, you're me cut out from the Biafra. And I keep saying, they want to go, let them go. That's the reason why I'm supporting them. They are not coming to run our country for us. They're going to be an independent country. We will be independent country. And we need their energy to push Nigeria. Ẹ̀dá àwọn àwọn ọ̀dẹ́ san lórí gan. The Simon Ekpa àwọn ti ra ẹrù rẹpẹtẹ tó fi fi jà. Àwọn ò tí ì ní owó tá fi fi rẹ But ẹnu tí mo ní ẹ is more than enough to bring down the structure. But what I know is that crisis would happen in Nigeria before we can break away from Nigeria. Britain cannot stop that crisis. America cannot stop it. Israel cannot stop it. China cannot stop it. German cannot stop it. When the crisis now starts, they will probably then force everybody to come on the round table and they will dissolve Nigeria. And the moment crisis starts, no government in Yoruba land will operate as they are doing right now. Ẹ túbọ̀ máa we will hold you, a máa strangulate gbogbo yín. Bẹ́ẹ̀ lẹ gbọ́ lẹ́nu mi. Ẹ mi ẹ rò pé mi máa ń bẹ̀rù yín ni kò ní dáa fún yín. Come back home. When the crisis starts, we will be back home. For now, let's continue the real discussion of why Yoruba people must be free. Nígbà tí Britain tó wá kó wa lẹ́rú, ogun ló gbé wa, àwọn onígbógun wọlé Yorùbá, but crisis must start before that final exit. And if you're one of those Nigerian Yoruba that say, shut up, da da da da da, you probably go on exile. to ní ta fún bàtà ẹ̀ wọ́n Come bastard. Yoruba people, good morning. Have a very blessed day. I'm enjoying Manchester. Yàrá ṣe tea. go back on my bed and relax again. I'll come out again at 11 o'clock when I'll be out again. If you are new to the platform, like Ilele Soleno, now in back country, Oleshi, Iyaloma Jeku, me, I know they suffer for this country. Eh? I am doing very well. <laughs> very well. <laughs> I am doing very well. Eh? And I'm grateful to Britain for giving me the opportunity and the privilege to live in this country for 25 years. 25 years. the thing say na moi moi no go better for you abdullahi wà á rọwọ mi ẹ ẹ àkáǹtì yẹn mo ṣì ń resolve ẹ ní ẹ fún wa lówó ẹ̀yin yan wa o later on I the end the program i will show my account details it's all voluntary that money is not for your valuation. that one na my own personal money and i can do whatever i wan do with it a very good morning and god bless Yoruba land god bless Biafra land god bless Arewa people god no go bless Fulani people dem be born pastor. god bless Ambazonia God bless the Scottish people and the souls of everyone that have died in Nigeria, regardless of where they come from. Their soul will wake up and make sure that Nigeria will break. Good morning, bye. Koiki Media bringing the world closer to your doorstep. 15th, 18th of October 2024, 922